ìyàwó ìrókò lé mi. tó bá fi gbogbo yà kàn lè fi wèrè kankan ó kàn lè ba ọjọ́ yẹn mi jẹ́. Imagine. Tell my sister, how do I face her? Give me first of sọ fún Folúṣọ? ẹ dúró tálẹ̀ kí ló wá lọ́kọ̀ yìí bóòlù yẹn débẹ̀. sọ́wọ́ pé mo ti máa sọ fún ẹ o ti gbowó lọ́wọ́ ẹ̀ kókó tẹ̀lé wa bí. gbowó lọ́wọ́ ẹ̀. báwo ló ṣe wá débẹ̀. mi mọ. àbọ̀ abálọ̀ rẹ̀ wá rí. bórí bá pẹ́ nílẹ̀ àkúkú dire àdìrẹ́ mo mọ̀ pé màá. máa ọ̀rẹ́ o máa tó rí nsì máa sẹ̀ǹdẹ̀ sí i bá sẹ̀ǹdẹ̀ máa pè ṣùgbọ́n máa sẹ̀ǹdẹ̀. ó lọ́ọ́ Ah, ibi ló wà. sùúrù èèyàn wá sáré kó jalè. ẹni sùúrù tó bá jalè ẹ máa gbé lọ police station ní jungle justice lè tẹ̀ ń ṣe. àti ni wàá mo ti ń bọ̀ kò ṣe mí. ẹni sùúrù fẹ́ ẹni sùúrù fẹ́ ẹni sùúrù fẹ́ ẹni ọmọ ẹni sùúrù fẹ́ ṣe fẹ́ lóko èèyàn lọ́rùn ni kó sẹ́rù mi lélẹ̀ yìí. sọ́mọ́ rẹ̀ kó tá lágbàá lọ yín. ó ti ṣe wájú kí àbí wá ní mi sọlẹ̀. wọ́n ní ta ló lé lẹ́yìn ẹni tó yóò ti bá a lọ. àmọ́ yìí kò ní yóò ti jẹ ní o ti lọ màjí fún wa bí a bí. ẹni sùn. mo mọ̀ pé a dára mo mọ̀ pé a dára mo mọ̀ pé a dára a dára a dára màránù gbàá. Adara, dára mo mọ̀ pé adara, dára mo mọ̀ pé á dára á dára á dára. kí ló dé kí ló dé kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ jẹ́ kí n máa lọ ẹ jẹ́ kí n máa lọ. lọ síbo ah. màmá lọ síbo. jẹ́ kí n máa bá tèmi lọ. irọ́ à ah. ah, bá ti ń lọ bo tẹ́ bá ti ẹ̀ máa bá ti ń lọ ibi kọ́lẹ̀ máa gbà lọ ilé mi níbí yìí èmi ni mo nílé yìí ẹ jọ ẹ wò kí ló. màmá ẹ farabalẹ̀ kí ló ń ṣẹlẹ̀ ẹ tiẹ̀ kọ́kọ́ fokùn lẹ́nu ẹ fi okùn lẹ́ ẹ lè lọ o ẹ lè lọ o alẹ́ ẹ lè rọ́kọ̀ láti bí ẹ lè gba bí lọ ẹ lè gba bí lọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ fòkúnlẹ̀ ẹ bọ́lẹ̀ ah, kí n jẹ́ kẹ́ máa lọ ilé mi rèé ah, tẹ́ bá tẹ́ máa máa lọ ṣé ibi ló yẹ kẹ́ gbà lọ ni ah, ẹ sọ̀kalẹ̀ mama ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ ṣẹ́gbọ́n ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ ẹ sọ̀kalẹ̀ a ní ẹ lè bá bí lọ tẹ bá tiẹ̀ máa lọ ọ̀nà bí kọ́ lẹ máa gbà lọ. ẹ jẹ́ máa bá tèmi lọ. màmá màmá ẹ gbọ́ mi ẹ farabalẹ̀ ẹ wo ilé ayé yìí ò máa lé tó bẹ́ẹ̀ ṣe mú yìí tẹ́ ẹ bá rò pé kinní kan ń ṣe yín àwọn kan máa wà tó jẹ́ pé mẹ́wàá ń ṣe wọ́n wọ́n má sì nígbẹ́kẹ̀lé inú ọlọ́run ẹ jọ̀ọ́ ẹ káàtì ẹ tó máa sọ nǹkan kan ẹ jẹ́ ká kúrò ń bí. mi lè o lè. mo ní ká jẹ́ ká kúrò ń bí kò sí nǹkan tó ń létí kì í rọ̀ ẹ ẹ jẹ́ ká kúrò. mo mọ̀ pé a dára mo mọ̀ pé. ó nínú rẹ̀ ó níwà rẹ̀ ọlọ́rọ̀ rẹ̀ irú wọn ló ń lo ayé pẹ́ ọmọ kékeré ara ẹ̀ kí ló wá kí ló wá dé irú situation tí mo ti bá ẹ yẹn. kì í ṣe mí àárọ̀ yìí ni mo ṣẹ̀ṣẹ̀ dé ṣe kódà gan mọ́tò èédú ni mo bá wá ibi tó ti rẹ̀ mí ni mò ń rìn mo ní pípọ̀ kàn sinmi síbi kan ló ti wá bá mi kódà ńgbà tí mo rí kọ́lọ́ má jẹ́ kí hàn rà ní fẹsẹ̀ sí ni mo rí tán léèyàn kan kọjá mo ṣe ń pe kí náà ń lé ní yìí kọjá fún àwọn kan wá bá mi pé mi ni tí ò dẹ̀ kì í ṣe mi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní fìyà jẹ mi tí wọ́n bẹ̀rẹ̀ sí ní nà mí wọn náà gbọ́ nǹkan tó ń sọ ẹ́ ọ̀rọ̀ yóò jọra wọn o òun tó gbé ilé katikati báyìí báwo ló fẹ́ gba ẹ̀ gbọ́ ọlọ́run ló ní kí ìrìn sásìkò nǹkan tá à ń sọ ẹ̀kọ́ làbá máa sọ ẹ́. àwọn òbí ẹ̀ ń kọ́ wọ́n ti kú ẹ níbo ló ń lọ báyìí. níbi tí mò ń lọ nǹkan wá ṣèkò pé kí wọ́n á ṣọ̀rọ̀ ajé wá ayé tèmi náà ti èrè dá díẹ̀. kí n tiẹ̀ tó nǹkan tí ta lè ṣe báyìí bóyá kọ́ lọ tiẹ̀ lọ tọ́jú ẹ̀ báyìí tẹ̀ fún wa bá ṣe máa tọ́jú ẹ̀ náà. àmọ́ síbẹ̀síbẹ̀ náà orí bíbẹ́ kọ́ ni oògùn orí fífọ́ tá a bá sọ pé bí ejò ṣe gùn tó yẹn bẹ́ẹ̀ la ṣe máa dáná sun a máa sun lé. èyí tá a fẹ́ ṣe yẹn náà ẹ̀ṣẹ̀ ni ẹ lè gbẹ̀mí ara yín ẹ̀yin kọ́ lè dára yín ẹni tó fúnni nìkan ló lè gbà. ẹ wo bí ayé yìí ò le o àwa ọmọ ádámù òun la sọ ilé ayé di bàbàrà kó lè ń tó ṣe yẹn eh, tẹ bá tún rẹ lómiì tí yóò tó dá mẹ́wàá tiẹ̀ ẹ jọ̀ọ́ o ẹ má yẹ ká máa ronú bẹ́ẹ̀ yẹn o kò sí nǹkan tó le tí kì í rọ̀ ẹ wo bí sọmọ ṣe fẹ̀ tó. kò sí ni dúdú kékeré kan láti wà bẹ́ẹ̀ ẹ ròyìn pé jésù kristi ò lẹ́ni tó lè gba àgbélébù ẹ̀ kó bá gbé ni wọ́n pọ̀ ó gbé ẹ̀kọ́ ẹ̀ fún ara ẹ̀ ni ó gbé nǹkan ẹ̀ ara ẹ̀ ni kò sí nǹkan náà tó létí kí n rọ ayé yìí ó máa àwọn àwùjọ ẹni ẹ jẹ́ kí n máa bá bẹ̀ lọ bá bẹ̀ lọ kẹ̀ jẹ́ kọ́ lè máa bá lọ tẹ̀tẹ̀ ní bá bẹ̀ kọ̀ọ̀kan lọ ṣe gbọ́. ẹ jọ̀ọ́ o ẹ má ronú bẹ́ẹ̀ mọ́ o ètò ẹ̀dẹ̀fẹ́ dánwò yẹn ẹ má dánwò mọ́ o kì í ṣe tó dáa o ẹ fọkànra yín balẹ̀ dídùn lọ́sàn-án máa so ẹ gbọ́ mi ìyá ìdá. Um, ìyá àbẹ̀ ní ìyá àbẹ̀ ní. wọ́n ṣe máa máa bọ̀ ṣá lójoojúmọ́ ni ẹ̀mí ò kẹ́rí kọ́sà gbé wọn rí. níbo lẹ wà kí ló tẹ máa ń rìn bẹni tó ń kórin sẹ́sẹ̀ báyìí náà. ọ̀nà mi ló jìn ìtòsí ọ̀nà yìí jìn bo. ìtòsí kíṣìnì ni mo wà sá. ẹ dìde ẹ dìde ẹ lọ wá nǹkan tí ìyá wa máa jẹ. ẹ fẹ́ kí ni kí ló ṣe yín. ọ̀fẹ́ rẹ̀rìn ni kí ló kí nìyẹn ṣe kàn yín báyìí ẹ lọ wá nǹkan tó máa jẹ. tó máa jẹ. kò sùn ìdí omi. Ah, yes yes sir. ẹ jọ mọ n bọ. mo mọ̀ pé á dára mo mọ̀ pé á dára. mo wà o mo dúpẹ́ lọ́wọ́ lọ. tẹ́ ẹ̀ bá wá rìn sase kò ń kọ́. kí ẹ̀ nǹkan tá à ń sọ ìlànà máa sọ hmm. ah, a ti burú jù yàtọ̀ sí pé ìyá yẹn á gbẹ̀mí ara ẹ̀ tó dẹ̀ jẹ́ pẹ́ṣẹ́ a tún kó bá wa ilé mi níbẹ̀ yẹn kò sí bá a ṣe máa fa gbùrù tí gbùrù ò ní fa gbó. You're right. ah mo dúpẹ́ o. Hmm. but pẹ̀lú gbogbo nǹkan tí ìyá yẹn sọ ó jẹ́ kí n believe pé wọ́n ṣe gbogbo abiyamọ tó bímọ ló máa ń jẹ́rìí ọmọ àbí kí la ti máa pe bọ́mọ ẹ ṣe gbàlú òyìnbó tó dẹ̀ ń parú ìyá yẹn tì tí ìyá ẹ fi ronú wọ depression bẹ́ẹ̀. Hmm. ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ni ọlọ́run jẹ́ kí gbogbo akájèrè ọmọ wa lọ́n jẹ́ ká jèrè ọmọ wa a ah! jẹ́ jèrè ọmọ mi ọlọ́run jẹ́ jèrè ọmọ mi. àmọ́ síbẹ̀síbẹ̀ àmọ́ nǹkan tó wà láàrin òun àtọmọ yẹn hmm. ṣùgbọ́n tó bá jẹ́ kìkìdá pé ìyá yẹn ni ọlọ́run lò láti gbé wá sáyé ó tó. I know right. ó tó. ọlọ́run ti ẹ̀ fa iye àṣẹsílẹ̀ pé kí ọmọ kankan pọ́nì ìṣòbí ẹ̀fọ́ whatever reason. tó. well kí lẹ wá balẹ̀ ṣe fún màmá báyìí. ah mi ò mọ̀ o tí n bá ló yé mi irọ́ ni mo pa o mi ò mọ̀ o. I was thinking pé tá a bá gbalé fún màmá kọ tá a a little bit àdèmà wà nǹkan tó màmá fi bá ọ̀dà fún ìyẹn náà ò bad. ok ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe ọlọ́run á kọ́. raṣọ lọ́jà o ọ̀la raṣọ lọ́jà ìjọ àbákú lọ ṣọ́ṣègbè ọmọ ní kára o. need to be there. I sọ some ó máa work out. Ẹ káàárọ̀ sà. Káàárọ̀. Sorry, who is this? Ọmọ tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ lórí fóònù lánàá tó sọ pé tó bá dé a máa sọ̀rọ̀ ń pẹ̀lú. But because you came late yesterday, mi ìfẹ́ bọ́dà ẹ̀. Mi mi ṣe rí ìzẹ̀. Okay, okay, okay. Um, kí ló fẹ́ ká ṣe fún fún? Um, from explanation tó fún mi, kò mọ anybody go nílùú yìí, kò délùú yìí kò dẹ̀ ní accommodation kò níbi tó máa ń. wá ṣó tẹ̀lé ọ̀hún kó wá gbé wá pẹ̀lú are you okay with it. yeah i'm good. o ṣù wọ. Ah, no problem uh, just fill out ṣé o ti fi tó wà. yeah. but we can go inside. Mm. Ah. Um, uh, wọlé wọlé inside pẹ̀lẹ́. Ah, babe, what's what about this? What's for breakfast? Oh, no, no, no, no. Time to. Uh, I have to be there as early as possible. Hmm. Okay. But in... Oh my God, babe. Babe, wait, wait. Kosiwa! Kosiwa! Mumbo, mumbo, just mumbo. ó dolú pòórá ó dolú pòórá ó dolú pàwọ̀dà ó dolú pàwọ̀dà bẹ́ẹ̀gùn bá dónú aṣọ á pa òun dà bẹ́ẹ̀ni ògògó bá dórí àbá ipa òun dà ni ó dolú pòórá ó dolú pòórá tí pẹ́pẹ́yẹ bá fẹsẹ̀ tómi ẹsẹ̀ rẹ̀ pòórá ni bó sùnmàrí bá yọ ipòórá ni. ẹ ra dédé ẹmú ẹmú ẹmú ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ kó rọ̀ yín pẹ̀sẹ̀ kó rọ̀ yín pẹ̀sẹ̀ ẹ̀yin ẹgbẹ́ yìí rẹ̀ ìtura àbálẹ̀ olúwẹ̀rí ilé olúwẹ̀rí kan kì í gbóná kó yín pẹ̀sẹ̀ kó yín pẹ̀sẹ̀ pèsè. babe are you okay? Ah. ma ah, kí ló fún. ẹ pẹ̀lẹ́ ma ẹ fọkàn balẹ̀ ma ara wọn máa balẹ̀. ẹ pẹ̀lú ọ̀gá. ẹ sì rí òkè. ẹ pẹ̀lẹ́. àǹtí kí lè lò fún. ẹ fọkàn balẹ̀ ara wọn máa yá. kí ló ṣe fún. ẹ pẹ̀lú ọ̀gá. Are you okay? Yeah. Uh, oh.

kò ní sọ wọ́n wọ̀n láìláì láìláì. mo fẹ́ atare àìdán àti èpo ọ̀bọ̀. èlé wa ni gbogbo ẹ̀ báyìí. three thousand. three thousand náà ṣáà ni bá ń dọ́bù láìlọ́n báyìí. àtẹ̀jẹ́ tí kòkó lè já. ìpínlẹ̀ ìpínlẹ̀. ẹ ṣeun ẹni tí a fẹ́ lò fún kò ní gbòdì láàárẹ̀. àṣẹ àṣẹ àṣẹ ọya ìjà lọ. ń ṣe mí ni mi ò lè jẹ́ kí ní láéláé but torí kíkorò yẹn kọ́ ló wà important ju pé nǹkan tí yíyan ti torí ẹ jẹ nǹkan yìí kọ́ ló jẹ́ kó ṣiṣẹ́. yeah that's right ọmọ yìí ta ti ná sórí kínní. Ah, ti ń sún èmi gan báyìí but. ọmọ mi yóò ṣiṣẹ́ ni. ẹgbẹ̀rẹ̀ sá. ọ̀ ṣègùn. lágbára lọ́wọ́ elédùà tó ń ṣe yẹn àní gbúrú ẹ̀wọ̀n kíni but listen báwo ni wọ́n ṣe mọ gbogbo kíni. madam inú ẹ̀ ni wọ́n bí mi sí inú ẹ̀dẹ̀ tí mo tún dàgbà sí bẹ́ẹ̀ <sighs> well well to bá ṣiṣẹ́ bó ṣe ló máa ah babe sọ fún náà. wo me personally ẹ eh, mo appreciate ẹ kan fún àti máa sórí nǹkan tó ti ẹ̀ ṣe láàárọ̀ ó ti ẹ̀ jọ mí lójú kan ó ah, surprise me thank you very much mo really appreciate ẹ. ọlọ́run á jẹ́ kó ṣiṣẹ́ bó ṣe lọ́wọ́ àṣìṣe. Ah, thank you very much. gbogbo ohun tí ẹ bá wà ní mo ti yanjú ẹ ọlọ́run lẹ́dùnmarè gbogbo ohun tí ẹ bá fi ṣe àfùnà ẹ ní bó ṣe kú ẹ fi ọ̀rọ̀ lẹ́dọ̀mọ́ n tẹ́ máa ń sọ fáwọn èèyàn ni pé ẹnikẹ́ni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀ tọ́jú ẹ̀. bàbá ẹni òkú lè fẹ́ fi dáàbò. Elédùmarè á jẹ́ kí obìnrin tẹ́ bá dáwọ́lé kó yọrí sí dáadáa o á so èso rere iṣẹ́ yẹn sí dáadáa o ayé ò ní di ẹrù tí abiyamọ kì í tú wọn ní gbé ka yín mọ́lé o. àṣé o chief àṣé mo dúpẹ́ o àdúrà yóò máa gbà o kò ní tán bẹ́ẹ̀ o àṣé o ẹ bá wa o àṣé o. ẹ ṣe é bá wa ní mo dúpẹ́ ẹ bá mi kílẹ̀ o ìyá wa ẹlẹ́fẹ́ fi ṣòwò ẹ jọ̀ọ́ mo fẹ́ gbà yín nímọ̀ràn ṣe ń gbọ́ mi torí pé ńgbà tí ẹ bá lò tẹ́ lò dáadáa nínú èmi náà lè dùn ẹ má lọ fi ṣe àjọjọ ẹbí o ẹ má fẹ́ raṣọ ẹbí o kìí pé ìgbà yẹn ni kẹ́ mọ̀ pé ó yẹ kẹ́ yẹ́yìn màmá yín tó ti lọ àbí bàbá yín tó ti papòdà kẹ́ yẹ́yìn wọn padà ẹ má fi ṣe bẹ́ẹ̀ o tẹ bá fi ṣe bẹ́ẹ̀ ó léwu o ẹ gbà ẹ rájẹ jẹun o. ẹ ṣé mo dúpẹ́ chief ẹnìkan ìrídìí òkú ẹnìkan ìrídìí ọ̀sà a kì í rídìí ọmọ onígèlègèlè ọmọ aráyé ò ní rídìí yín òkè òkè báyìí lọ́wọ́ àfúnni ń gbé òkè lọ́wọ́ yín á máa lọ ẹ ṣé mo dúpẹ́ sá. ẹ ṣé o ẹ ṣé o ẹ kílẹ̀ o. ọ̀gbẹ́ni àyìndé. àwọn ẹran sàn. àbí bẹ́ẹ̀ kọ́ kí lẹ́yìn tó ń bá wáyé tí wálẹ̀ kan tí mo ṣe ń tẹ́ ẹ fẹ́ ẹ kí lẹ́ẹ̀ tó fẹ́. ìrànlọ́wọ́ tẹ ṣe fún mi lọ́jọ́ sí náà ni mo ní kí wọ́n á dúpẹ́ oore náà ti ń pọ̀ sí i iléeṣẹ́ mi ti ń gbòòrò torí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ bí ọlọ́sà kò ní lẹ́rù lọ́nà nínú oore tẹ wá ṣe fún mi náà ni mo ní kí wọ́n á dúpẹ́ lọ́wọ́ yín. ọ̀gbẹ́ni Àyìndé ẹ wá fún mi ní nǹkan ẹ jókòó ẹ jọ mí lójú o gbogbo èèyàn kọ́ ni wọ́n máa ń ṣoore fún tó máa ń mọ̀ ẹ̀yin mọ̀ nìyẹn àmọ́ tí ẹ bá wá tẹ́ni ẹ wá fèmí náà ní nǹkan èyí tó wà lọ́wọ́ mi ó tó mi èyí tó wà lọ́wọ́ mi tó mi tẹ́ bá wá ní ẹ wá bí ìgbà tí mo jókòó ti oore tí mo ṣe nìyẹn nínú tí ọlọ́run ṣe fẹ́mi lèmi náà ń ṣe fáwọn èèyàn ìrànlọ́wọ́ tọ́lọ́run tó ṣe tó ṣe bólúwa ṣe ràn mí lọ́wọ́ tó ló jẹ́ kèmi náà lè ṣe fún yàn tẹ́mi bá wá ràn yín lọ́wọ́ tí mò ń gba kinní yẹn padà ṣé kọ́lọ́run ó gba ìrànlọ́wọ́ tó ṣe fẹ́mi náà padà. rárá àmọ́ síbẹ̀síbẹ̀ ń tẹ́ ṣe yìí mo mọ̀ lóore èmi náà àjọ yín lójú o ọ̀gbẹ́ni Àyìndé àjọ yín lójú ẹ ṣe fọkàn ara yín balẹ̀ lọ kí ni àwọn nǹkan ẹ tí ẹ rò pé ẹ tí ì ní nínú iléeṣẹ́ yẹn. Mm, láwọn máa ṣe nǹkan tí mo fẹ́ ṣé ti fi ń mi tí ì ẹ jẹ́ ká sọ gbogbo ẹ̀. ìyá àbẹ̀ní ẹ̀yin dà. ọ̀gbẹ́ni àyìndé. ẹ mọ̀ pé ẹ ṣe yan gan-an ọ̀pọ̀lọpọ̀ apá ìrànlọ́wọ́ déwájú àwọn ò ní ṣe wọn ò ní ṣe. wọn ò mọ lọrun wọn bá mọ lọrun wọn á mọ pé kò sí nǹkan tí a mú wá sáyé kò sí nǹkan tí a máa mú. ayinde kí lẹ máa jẹ. anything sir. ṣe máa ń jẹyán. ah dáadáa ni sir. ẹ jẹyán. mo ń jẹyán dáadáa. ìyá lọgbọn yá fáyọ̀dé. Ah, yan kẹ. kí ló dé kò sí iṣu ńlẹ ni. iṣu wà nílé <laughs> àti ṣíṣí àti ṣe gùn báyìí ni. kí ló dé tàdé kù. apá yìí. apá kí ló ṣe apá ẹ lápá ni mi náà pa. kí ló wá ṣe. alẹ́ àná ni ló ṣẹ̀ mí wò. kí ló máa ń ṣe obìnrin lọ́gùn yọ alápá máa ṣiṣẹ́ apá yọ apá sẹ́ tó bá máa gbowó mi ọ̀wá náà tó bá máa gúnyán apá apá ayọ̀ kó yọ dànù sínú odò lọ́gúnyán fún mi jọ. mi ò fẹ́ ríro ìyán gígùn ni o. ẹ ṣe kí ó jàre dire a dire mo mọ̀ pé màá bọ́. What a day. Péjì mi ni mo báwo mi jọ pẹ̀lẹ́ ẹ̀ǹgbà mo lè yọrọ tó wọ́n mi. àmúmi ẹ ṣe mà abudé ń tokun abudé ń tọ̀sán mọ́ ọlọ́run máa pèsè fún yín mà ẹ máa tà lágbára ọlọ́run inú ò ní tán yín lágbára ọlọ́run ẹ ṣe mo dúpẹ́ yín. Eh, tí dáàdì bá dé dúpẹ́ lọ́wọ́ wọn tó ráwọn ló rà á fún ẹ èmi kàn ọ̀rẹ́ mi iṣẹ́ ni o ó ti gbọ́ ọ̀rọ̀ tẹ ní kí kọ́sí wá fún mi lómi. no problem. Adara, mo mọ̀ pé àdàrà mo mọ̀ pé. ṣé kò sí kí ló ṣẹlẹ̀. ó ti sà mo máa hà mí mo lè dìràn lọ́wọ́ yín. ẹ nílò ìrànlọ́wọ́ mi. bẹ́ẹ̀ni sà. kí ni nǹkan tí ẹ fẹ́ ṣé kìí ṣe owó ṣá. Hmm, owó náà ni mo nídìí owó kékeré kan kẹ́ ẹ ràn mí lọ́wọ́ kí n fẹ́ lò ni. ẹ nídìí owó tẹ́ fẹ́ lò. bẹ́ẹ̀ni sà. ṣe ẹ dájọ́ sí mi lọ́wọ́ tẹ́ ẹ fẹ́ kó ni àbí kí ni ká pè ah, kí lóye tá máa ń ṣe bẹ́ẹ̀ tí ò ní làákàyè báyìí. I saw her in a pool of blood. Kí lè ṣe mí lọ́dọ̀ yín kí ni mo ra ń gbá yín tẹ́ fi lérò wípé ikú ló tọ́ sí mi náà. Iná ti jó dórí kókó kò sì sábùjá kan lọ́rùn ọ̀pẹ mọ́. Dágádágá dẹ́gẹ́dẹ́gẹ́ dùgbẹ̀dùgbẹ̀ ooo bàbá àkókò. Ah! yé mo dárò. kí ló ń ṣe yín má bọ́ lọ má mú owó dání wèrè lẹ́rù kó wà ní ẹ̀kọ́ ni ẹ̀ ń jẹun ọ̀fẹ́ ẹ̀ ń gbélé ọ̀fẹ́ gbogbo nǹkan tẹ̀ ń ṣe nínú ilé yìí lọ́fẹ̀ẹ́ lọ́fẹ̀ẹ́ ló bá dé ẹ̀dẹ̀ tún ní ẹni àyà yẹn láti béèrè lọ́wọ́ mi pé ẹ nílò ìrànlọ́wọ́ mi ẹ fowó lọ́wọ́ mi ẹ lọ́pọ̀lọ́ rárá ni. kí ló ṣe yín wọn ò ràn yàn lọ́wọ́ ni mò ń ràn yín lọ́wọ́ ni ọ̀dọ́mọdé bíi tèmi mélòó ló ń gbárùgbó bíi ti yín sínú ilé ṣé ẹ rò pé mò ń káwọ́ lókè ni àbí mò ń wú lẹ́lẹ́ẹ̀. ẹ wo èmi ò fẹ́ mi ò mi ò mi ò fẹ́ máa bú àgbàlagbà o ẹ má yẹ kí n wojú yín o ọpọlọ yín jọba ni kò sí nǹkan mi tẹ̀ fo tẹ̀ tẹ̀ tẹ̀ fi inú yín rò ní ẹ̀ ní ìdánú rárá ni. gẹ́gẹ́ bí mo ṣe sọ mi ò ń rí àgbàlagbà fín mi ò kì í rí àgbàlagbà fín ẹ ṣọ́ra yín gan o ẹ ṣọ́ra yín o n tẹ́ bá lè fi lọ ara yín má fi lọ mi mọ́ ẹ má yẹ kí n wojú yín o kí ló yẹ ọ̀nà báyìí náà ẹ má bìí lọ ẹ má bìí lọ ó yẹ kó tiẹ̀ bí irú akọ́kọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ lórí ẹ̀ ah, ẹ fi sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ẹ ti pè kásálí o kásálí o mo fẹ́ sọ ma sọ ẹ ti bẹ àná bíi ti bẹ yìí kí ló dé kí ló dé àwọn èèyàn dẹ̀ máa ṣe bẹ́ẹ̀ nípa jẹ ni wọn èmi ò rájẹ tó lómi lára báyìí mm, rí. ẹ má kí ọjọ́ yìí ẹ máa bá mi sọ yìí tí tẹ bá ti fi sọ mo ṣe òpè tó pé mo ti délé mi rí wọ́n ṣe over rẹ̀ àtún fi kanra mọ́ yín wọn ò ń bá bàlágbà. mo sọ bẹ́ẹ̀ náà mo sọ̀rọ̀ mo. she's a very very great person. ìwọ máa tó tẹ́ pẹ̀lú àwọn òyìnbó burúkú burúkú tó máa ń sọ yẹn. ṣáà lọ́mọ. mo ti ń bọ̀ sí. Mo mọ̀ pé ìyá ibi lẹ kárí sọ sí. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ọ̀rọ̀ tó ga sọ lẹ́ẹ̀kan pọ̀ lóòótọ́ ó pọ̀ ọ̀rọ̀ ńláńlá ni kò dáa kéèyàn gbọ́rú ẹ̀ ó lè banú èèyàn jẹ́ títí táyé èèyàn àfi ta ẹ pẹ̀lẹ́. tí n ń bi yín pé kí ló ṣe yín tẹ̀ ń báyìí àmọ̀nà bíi ní ọ̀yọ́ ni o ṣùgbọ́n kí lẹ̀yin gangan ṣe fọ́ gàá tóga òkè fẹ́ rí mi yín láàtọ̀ ẹ ṣe nǹkan kan ah, ẹ rò dáadáa o torí máa ń láti jẹ́ pé ẹ ti ṣe nǹkan kan fún wọn wọn kàn lè déédéé kórìíra yín bẹ́ẹ̀ yẹn. Ah, ọ̀gá dẹ̀ náìsì o. ràwọ̀ ràwọ̀ sí bíbí. ọlọ́run ràwọ̀ sí yín ẹ pẹ̀lẹ́ ọ̀gá náìsì ah, bó ṣe wà yìí alẹ́ àná ṣe fẹ́ mi lówó fàáyò tó ń wá àwọn kiri náà òun náà ń gbádùn ọ̀gá ó ṣe wáá jẹ́ yín nìkan ẹgbẹ̀lẹ́ ẹ máa sunkún ẹgbẹ́ ẹkún ilẹ̀ fi ń ba gbogbo ẹ̀jẹ̀ ẹgbẹ́ ìlú mi ò ẹkún ò gangan lọ́dọ̀ wa o ẹ mọ iye tá a ti rí nínú ayé ni mo lè kéré o bọ̀ mo ti rí nǹkan gan nínú ayé o ẹkún ò ràn wá o kẹnu ojú inú ètè fi ń dà á lè. ẹjẹ lọ jẹ àwọn tó ń ṣe yorùbá fi wọn máa fún yín ló ẹkún yẹ ẹnu gbèsè ẹwẹ ló dé máa ṣe ètè fi ń ronú tọkàn yín bàjẹ́ inú bá da lámọ̀ràn pé kẹ́ ẹ kó sókè làjà tí bí bá yóò bá ṣáà ti wọ̀ ẹ rí gbígbà náà gbogbo ń tẹ̀ ń fojú rí tọkàn yín fi ń bàjẹ́ ẹ ṣe gba ọ̀dọ̀ àwọn ọmọ yín lọ kẹ́ gbókòbó mi lọ kó tọ́jú yín. ìwọ tó fi àjẹ mi náà nìyẹn. sáwọn ọmọ yín. kò síbi tí máa lọ. kò síbi tẹ máa lọ ṣàwọn ọmọ yín ò nílé ni bó ṣáà ti nílé wọn ṣàrẹ́ ń ti ilé. òbí bọ ẹbọ ìkúnlẹ̀ mẹ́rin ìkúnlẹ̀ mẹ́rin ni mo ní. àwọn wá dà ìgbà afẹ́wé wọ́n kú àwèrè làwọn ọmọ yín ah, sorry báwo làwọn ọmọ yín ṣe ní dúró tọ́jú yín ẹ pẹ̀lẹ́ àópọ̀ o. Ah, ọmọ mẹ́rin ah, kò wá síbi tẹ́ ẹ máa lọ báyìí ẹ máa máa kóyà ẹ mọ́ra bí nnb ní abẹ ah, ṣe wá lẹ ṣe lọ bó ṣe lọ ló ṣe bọ̀ ọ̀gá o nǹkan ṣẹlẹ̀ nínú ayé o ṣe ẹ máa máa jẹ̀yà ẹ lọ bẹ́ẹ̀ ni. lórí mi ló bẹ́ẹ̀ mi. ẹ má fẹ́ kún dáná oúnjẹ alẹ́ o ara tá a sọ fún yín ni ó yẹ kẹ́yìn náà ti adopt ọmọ kan ládùúgbò kẹ́ máa tọ́jú ẹ̀ láti kékeré. mo ti fẹ́ rú mi lọ́wọ́ madam ó dé ṣe bẹ́ẹ̀ o. ṣé madam ẹ madam láìsí ah, gbogbo wa ò lè rí bákan náà ìkàtà ẹ̀ ń wo yóò dọ́gba bọ́gà ṣe rí yẹn èmi ṣáà mọ̀ pé nǹkan kan máa wà nínú wọn wọn ṣá wọ́n dẹ̀ try fún yín náà ẹ̀kan rò bẹ́ẹ̀ ni o tó gbà yín sọ́dọ̀ ẹ rò pé bí mo ṣe wà mí lè gbárù yín sọ́dọ̀ mi ní tàn yín ẹ kankan ẹ máa ń rùn ẹ máa ń rùn gan. owó ti bá mi tó gbé ara mi. Ah! wọ́n rọjú jẹ̀kọ̀ ọ̀gbìn yín ẹ tún ń dẹ́kọ̀ yín kéré ẹ máa máa gbà mọ́ra bẹ́ẹ̀ ni o kégbìyànjú. ìgbà mẹ́fọ́jọ́ ọmọ àti fúnmi ló wọ̀ jẹ́. ètò jáde ẹ̀wẹ̀ déédéé kẹfọ́nu yín ṣe gbọ́ àti kásá máa wẹ̀ déédéé kásá máa fọ́ lu ah, ọmọ ẹ̀pẹ̀lẹ́ ẹ̀pẹ̀lẹ́ o. sọ fún plọ́mbà yẹn pé mo ní sínkì kíṣì yẹn pé kò ṣiṣẹ́ kí àtẹkadé làwọn ti sọ pé kó wá ṣe mí orí ìwò ọkọ mi ajá fún ẹ òun náà ni mò ń sọ òun ni mo ní kó sọ. Ah, ah. ẹ máa wọlé o.

ẹ jẹ́ fún àbẹ̀wò mi ẹ ṣe à àdúpẹ́ àdúpẹ́ àdúpẹ́ ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ kí ni máa fi ṣàlejò. ẹni tí kò bá ti wà lẹ́nu wa. ẹ kúrò ẹ ṣeun ẹ múnú mi dùn ọlọ́run mi á múnú mi dùn. àmín. ní ọjọ́ inú yẹn á máa dùn. àmín jésù ẹ mú àyípadà rere bá ayé mi àyípadà lélẹ́lẹ́lẹ́ ló bá bá yẹ yín ọlọ́run àbámi dá ọmọ yín sí ẹ jẹ́ ọmọ. ọlọ́run ló lọ pẹ́ ẹ má bínú sí nǹkan kékeré tá a kó wá fún yín. kò kéré ó ṣe kò lè ẹ ṣe. màámi àníkẹ́ má máa dúpẹ́ eléyìí ni ẹ máa rí nǹkan fi owó nígbà fún ẹni tí. ẹ wo ọlọ́run ní jẹ́ ká náà tán ká tó rí àmín àmín ẹ ṣeun. ẹ ṣé ẹ sáà níyọnu pẹ̀lú ibi tí ẹ ń gbé e rárá. Ah, rárá kò sí nǹkan kan kò sí kankan à ah, èmi nìkan tán inú mi kàn dùn ṣáá inú mo tọ́lẹ̀ kan mo ní ẹmúnú mi dùn ọlọ́run mi á tó múnú mi dùn <laughs> ẹ ṣe. tó bá yá màá ní kí dókítà kó wá kó wá ṣe àyẹ̀wò yìí. dókítà kò sí ní tó ṣe mí ara mi le kókó. ẹ wo kò ń ṣègbà tí nǹkan bá ṣe èèyàn ni a máa ní kí dókítà kó wá ṣàyẹ̀wò ara wa. That's true. jẹ́rí àwọn àrùn kan wà kò ní jẹyọ kò ní fojú hàn ṣùgbọ́n tí dókítà bá wá tó lo gbogbo nǹkan tó yẹ kó lò láti yẹ̀ wá wò àwọn nǹkan yẹn á rí ìyẹn fọkànbalẹ̀ ẹ jẹ́ kó wá. ẹ tún máa dánwò nìyẹn. ẹ wo ọlọ́run ló ní kò sí nǹkan tá a mú wá sáyé kò sí nǹkan tá a máa mú lọ. bẹ́ẹ̀ni mm, ló ní gbogbo yẹn nígbà tí ọlọ́run bá ṣe ń fún wa ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti ṣe ẹ jẹ́ ká ṣe. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé ẹ wá wò ọkọ mi ẹ kò nígbà tẹ wá ń jọ sí ẹ dúró jẹun mo ti sí ọbẹ̀ ẹja o ọbẹ̀ ẹja wà màá wá sí oúnjẹ fún yín ẹ máa jẹun. màá láti jẹun kan. rárá mi ì gbà mi ì gbà ẹ máa jẹun ẹ jókòó máa lọ dáná. ẹ ọ̀dà ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ nìyẹn. bí mo ṣe fẹ́ nìyẹn o bí mo ṣe fẹ́ nìyẹn. ẹ kò ní pẹ́ ọbẹ̀ ti wà lẹ̀ kò ní pẹ́ kò ní pẹ́ jẹ́ o kò ní pẹ́. afa pablo bẹ́ẹ̀ mi fi ẹjọ́ mánéjà sùn jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. again man kí ló ṣẹlẹ̀. last time tẹ wà ní studio yìí ṣé ẹ̀ ń fẹ́ jẹ́ ká wọlé ó la máa disturb yín ká má wọlé eléyìí ò dẹ̀ tún wá dùn mí tó yìí ṣe pé ṣó tẹ lọ last ó sọ fún àwa ticket tán ká lọ jókòó síbi kan instead kó tún wá jà fún wa kò jà fún wa o sọ pé káwa máa lọ sóòtẹ́ ọ ẹ máa wá bá wa. man look look at that manager that that's rubbish man ah kí ni shit manager yìí bá man ah no no no no that shit man ah oh, okay look at this idiot àwa la máa kọ́kọ́ show man Oh my leg, they show yẹn what bá wa ni okay àtúndé fi yẹn wo you know wo kó lọ káàkiri man àwọn endorsement yẹn kó gbà fún wa kó gbà wọlé kí everything left flow generally for everybody kò ní ṣe boy? yẹn want ohun tí ò kàn ló máa máa why is he doing that that that that's rubbish man rubbish ti sú mi ó ti sú mi àti ó ti ń jẹ́ ó ti pẹ́ ó ti ṣe kínní yẹn bọ́ mo kẹ́ máa fojú fò ní bọ́ ètò ṣe last yìí ètò ṣe last ó ti ṣe tẹ́ oh ó yẹ ó ti ṣe tẹ́. baby baby you know oh. what eh? ṣorí ara àwọn managers yẹn yìí tó ní spiritual problem ó pọ̀ nù wọn gan-an hmm. you won't understand ṣé òkè rí àwọn artist pé wọ́n máa ti ní orúkọ orúkọ wọn kàn án dédé die down hmm. like that nítorí ogun tí manager yẹn ni ó ń affect àwọn náà. Hmm. Oh, get. Oh, you right babe. ẹ̀yin náà sọ fún mi gbogbo december tó kọjá sí how many show lẹ lọ àwọn èèyàn náà jáde wọ́n ṣe show eh? how many show na go. ah show december àwọn èèyàn jáde. Man, yeah, oh, oh, she rubbish, man. Rubbish, ló bá mi ṣe. Look, at it. Uh, this man, uh, Obio, he called me, messaged me. Uh, Pablo, what, what's going on? I didn't see you around. to you, she need ah, December. oh, shit. Àwọn èèyàn jáde, as in, wọ́n spray wọn a kò jókòó for nothing ó dẹ̀ ó dẹ̀ pèrè ní mánéjà wa ṣé taba wa taba taba delete irú ẹni ṣé àwọn èèyàn ò ní sọ pé a ṣe nǹkan tí ò dá sí. I, don't know. Manager, I say manager, to you who mama say shit. Baby, baby, eh? baby, hold on. You know what? Eh? Emma, I want to come to Mo mọ̀ pé a dára mo mọ̀ pé a dára mo mọ̀ pé a dára. ẹ̀rọ ayá mi ẹ̀rọ ama ẹ̀sìn ẹ̀sìn ẹ̀fẹ́ rẹ̀ mi mo fẹ́ dìbò ẹ̀sìn ẹ̀ṣẹ̀ ma ẹ̀ṣẹ̀ o ah! ọ̀rọ̀ tó mọ̀ ọ́ fẹ́ wá sọ náà ni pé mo mọ̀ pé ọkàn yín ló fún àtọ̀gà ẹgbàgbé mi torí ẹ kì í ṣe yàn bẹ́ẹ̀. káàkiri olóṣù kẹta láǹsìn tí mo ti ń bá yín ṣiṣẹ́ ẹ fún mi lówó kankan ní ìtún jẹ́ ọdún kan àtúnṣe tí mo ti ń bá yín ṣiṣẹ́ bọ̀ yẹn mo ní kí n wá béèrè lọ́wọ́ yín pé kí wá ní yín nìran yóò kàn yín lójú. Hmm. ẹni kẹwàá ni wà ní ìrìn màmá èló hmm. náwó oṣù yìí. ṣíṣe mi. ẹyin náà ni màmá. owó oṣù mi. àwọn méjèèjì ló wà níbí màmá. ìmí mi ò hàn fún mi lórí kò tẹ́ wá fún mi náà ni màá gbà á. Hmm. mama kí lẹ́yìn fẹ́ fowó ṣe. ikú kèmí náà díẹ̀ kíní kọ́ méjì kan lọ́wọ́ ni iṣẹ́ rẹ̀ tó báyìí kí máa ní kó pé kó pé kó má tiẹ̀ sí ẹ̀yìn àìlọ́wọ́ mi. Hmm. but mama ẹ ti dá ìbéèrè ìbéèrè mi change àtẹ́pìn tẹ̀ ń wáyé tó bá dọ̀wọ̀ yìí tó kò fi kí lè ṣe. I'm not here. Aṣọ tẹ wọ̀ yìí àti ọ̀pọ̀ nínú àwọn aṣọ tẹ ń mú sára. Àwa ló rà fún yín. Ẹ lè jókòó. Ẹ ń jẹun ọ̀fẹ́. Ẹ ń sùn nílé ọ̀fẹ́ àbí ṣé ń gé yín lọ́wọ́ nǹkan kan ní kíchìn pé kẹ́ máa ṣe bó ṣe wọ̀nyí ó mà dàbí ẹni pé ẹ̀mú rẹ ni bó ṣe máa jọ nìyẹn ó sì kàn tẹ́ fẹ́ lówó fún ẹ̀yìn náà ẹ̀wọ̀n sí ẹ̀rí kókó ohun pàtó kàn tẹ́ fẹ́ lówó fún màmá tẹ́ bá ti ilé yín tẹ́ ń wá síbi èmi ò ní reason láti keep yín nínú ilé ń bì á kàn fi ṣe yín lànà because ó bá jẹ́ pé ẹ̀ ń wá láti lè ẹ máa san rent o ẹ màmá tẹ bá wá láti lè ò ní ní ìdàtí ìrora aṣọ sí lóhùn ṣò bóyá tinú yóò bá dẹ dùn sí ṣe tẹ ń ṣe tẹ fi gbogbo tá à ṣe òtò bóyá kẹlẹ máa dúró mọ. èmi kẹ èmi yá ni ní báyìí ń ṣeré ni gbà ní èmi o àṣìṣọ gbà mí kò tá a ṣe mo ti rí sí ibi àṣìṣọ torí gbogbo tí ò yé mi tẹ́lẹ̀ hmm. òbí ti fi yé mi ìgbà míì wà nǹkan kì í yé èèyàn tó bá dẹ̀ ti là á yé èèyàn báyìí bẹ́ẹ̀ ṣe ti là yé mi ó yé mi yéke. ẹ ṣọ. ó dùn ún mi ẹlòmíì wà tí ó rí ilé ọ̀fẹ́ sùn ẹlòmíì wà tí ó rò jẹjẹ èmi náà ń jẹun mo sùn ilé ọ̀fẹ́ ẹ kí ni mo dún wá ẹ kí ló máa ma ṣe bí láláì mọ orí ẹgbẹ. ẹ bẹ̀rẹ̀ yín nǹkan kan ni mo wá fẹ́ sọ fún mi ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ níyà mi. ẹ dìde. ẹ má sọ fún ọ̀gá mo wá fi báyìí ṣeré ni ó ti yé mi pátá ṣe gbọ́. tukí má sọ fọkọ mi. má sọ fún má sọ fún. next time ẹ má sọ̀rọ̀ tí mo ní sọ fọkọ mi fún mi náà. ọ̀dà. má fẹ́ lè kún mi. ọ̀dà ìyá mi ẹ ṣeun ojú ẹ kílẹ̀ ní ẹ̀fẹ́ lálẹ́ kì í ṣe fún mi. má jẹ́ kí n mọ̀ lálẹ́. ẹ ṣe ẹ pẹ̀lẹ́ mọ̀. ẹ mo dúpẹ́ o. mo mọ̀ pé a dára mo mọ̀ pé a dára mo mọ̀ pé a dára a dára a dára màránù gbàá. Eh, but ẹyin eh, guys kí ló ṣẹlẹ̀ now kí ló happen now mo dẹ̀ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín láti ẹ̀kọ́ ẹ̀ dá mi nù ok kí ló dé gangan tẹ́ fi terminate appointment. kí ni oníṣẹ̀lẹ̀ kí ni oníṣẹ̀lẹ̀ gan ṣé o mọ̀ pé shit ló ṣe yẹn ni ẹ o ṣì ní gbogbo ohun tó ṣe yẹn mẹ́. ok kí ni mo ṣe kí ló ṣẹlẹ̀ gangan. kí ló ṣe o ṣì ló ṣe náà. sori pablo òun ló máa ń máa ní gbogbo tó ń ṣe yẹn mi ò fọ́ fún life wire In èmi live kò sí wàhálà bọ́ ẹ ti sọ nǹkan tẹ́ ní mo ṣe gangan. o fẹ́ mọ nǹkan tó ṣe. Eh. wà ṣó tí mo ti rí orúkọ wa nínú ẹ kí ló fà tí wọ́n fi yọ wá kúrò nù ẹ kí ló fà. ẹ ẹ eh, nígbà tí wọn lè meet up agreement wa mo lè fi fún wọn lẹ ṣé ẹ fẹ́ lọ perform fún wọn lọ́fẹ̀ẹ́ ni. aláyé fìyẹn lè tó yẹ artiste ni wáṣíṣ làwọn náà tó yẹ a lè ṣe fún wa lọ́fẹ̀ẹ́ náà tó bá dẹ̀ di kọ́sọ̀tà wa náà ọmọ àwọn náà máa ṣe fún wa lọ́pẹ̀ kí làwọn fúnra wa fún àbí kí làwọn fúnra wa fún ṣé o ti gbàgbé show two years ago ni only show two years ago o ti gbàgbé oṣù tó ṣe bẹ́ẹ̀ o ti gbàgbé báwọn èèyàn ṣe ń wá wa níbẹ̀ o mọ bóyá ṣe rádaràda. why you dey talk like this. why you dey talk like this. why you dey talk like this. tell me báwo mi ṣe ní sọ̀rọ̀ bẹ́ẹ̀. you know wetin happen that day na. mi wetin happen wetin happen that day. you know say i get asthma na. ẹ smoke machine yẹn wà affect mi mo fi kúrò lórí stage na. wọ́n náà gbọ́ngàn tó sọ létí ààrẹ náà fetí ààrẹ gbọ́ ìwọ manager òun bẹ̀rù smoke machine guy àwọn tá a jẹ́ artist gangan tá à perform lórí stage yẹn àwọn kọ́lá ń sanwó ẹ̀ pé à ń gba smoke yẹn mẹ́ à ń gba tí ò sí nǹkan now ibi tí mo fẹ́ bá wọlé sí ẹ lára ni ṣé o mọ̀ pé o ní asthma o dẹ̀ láì smoke machine so o ní lè bá wa ṣiṣẹ́ mọ́. no mo ti wa ok n sin na. is that what. mo ti wa mi ò ní mọ. iye ọ̀rọ̀ gbọ́dọ̀ ní pablo yẹn gbówó àti wà lọ́wọ́ àti ní àkáǹtì bá a sẹ́dà pàṣẹ àkáǹtì wa àbá iṣẹ́ mọ́ ẹ̀ wá farabalẹ̀ wa oh, oh, ah, ti ṣe padà. o o ẹ ẹ pablo mo ti wa ok mi ní. Ah, ah. bro bro go another place and don't forget ṣé o gbé sí tiwọn yìí tí wọn ń try láti ṣe ọ̀nà ọ̀rẹ́ yẹn náà ṣe ní pẹ̀lú oníṣàfẹ́ mi ṣé o rántí ṣé o problem yẹn ṣé o kó ṣe fèsì ẹ̀ dì sí má bọ̀bọ̀ má bá wa dọ̀ wò wòrà ìwọ ìwọ tó jẹ́ manager ìwọ ló máa ṣe irun tó ń wẹ̀ wá ṣe hair style oríṣiríṣi àwọn tá a jẹ́ artist kankan tá a ń perform tá a ń ṣe gbogbo ẹ̀ we cannot do anything than to kakọ you know kati ti run na na you are tell telling me ẹ mú mọ kájọ wa but we don't we don't need your service ẹnu i need service ẹ mọ okay. ẹ ní ìdìbò mọ i need ẹ Pablo. yẹ yà sori n tó sọ fún ẹ confam tracking bó ṣe rí nìyẹn so òun ni dá owó wa padà ṣé o ti yẹ we don't need you. ẹ fẹ́ mi mọ́ àmì ẹ fẹ́ mi mọ́ àmì àfẹ́ mi òfin wàhálà òfin wàhálà. ok yeah cool ṣe fọkọ àmà o o o fuck you man o o múrajà wa lọ o ṣe o múrajà o ṣe irun wọ́n ló kọ́ fún wa we go to stage to perform you know ah what the fuck bínú kí náà sọ pé ó ṣe gangan tán fi ní kó má mànẹ́jà àwọn ọmọ. Hmm, ṣé àwọn boys ọkàn sọ kọtọkọtọ rádaràdá náà sọ wọn ò tiẹ̀ rọrọ̀ kankan sọ sórí ètò tẹ wàá dùn mí jù níbẹ̀ ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ ní two years ago ọlá twenty eighteen ṣé òòtà lọ àjọ oh, wà lórí stage mu wà ní stage pẹ̀lú wọn sórí eh, smoke machine tó ń lò ó wọ́n affect me so I have to leave the stage mo dẹ̀ rọra lọ síbi kan ó wá nígbà táwọn perform tán ẹ̀ wọ́n wá mi kiri wọ́n wá manager wọ́n fẹ́ gba complimenting card wọ́n fẹ́ gba aṣọ wọn ọ̀rẹ́ mi bẹ̀ ọ̀rọ̀ tá a ti sọ́n tá a ti yanjú ẹ̀ ọtún gbé yẹn náà jáde can you imagine pẹ̀lú gbogbo effort mi lórí àwọn boys yẹn ó mọ bó ṣe rí tẹ́lẹ̀ náà wúwàdé ta ló mọ̀ wọ́n wọ́n sọ wá blow tán sí yẹn ọbẹ̀ sí ní ṣe rubbish ọ̀rọ̀ wo rẹ̀ jọ mí lójú torí báwọn artist fi máa ṣe nìyẹn mo believe pa sí di ẹ̀gbọ́n àtàbúrò mi mọ̀ pé àwọn náà ṣe the same thing ṣé Cynthia Morgan ló ṣe fáwọn P Square Eh, àbí small doctor kò kò kò fi dre sáwọn lẹ́ẹ̀ni àbí ṣé máa ra sọ ni ó lọ sọ́dọ̀ Idris Idris help ẹ̀ tán ó gba ọ̀dọ̀ kéésì lọ at the end of the day wọ́n fún wọ́lẹ̀ náà ni. Ah, Pablo dájú mọ̀ pé Pablo dájú but ṣé life dẹ̀ wà ń bẹ̀. torí Pablo ó ti oró ètò wà nínú ó ti pọ̀ sí láìsí lẹ́nu ó ti pọ̀ sí nínú náà ìyẹn kàn mí ni ẹ eh, ẹ eh, yeah ó wà ń bẹ̀. they no longer needed my services or anything that my appointment has been terminated pé àwọn ò need mi mọ́ can you imagine. life láìpẹ́. i'm telling you ọlọ́wọ́n ẹ̀jọ́ mi lójú náà tí wọ́n bá ti blow tí wọ́n bá ti ní kankan lọ́mọ wà humble tí wọ́n bá ti help life wọn tán wọ́n máa ṣe rubbish ni can you imagine mo ṣe try our boys yẹn ah ó dùn mí gan ọlọ ó dùn mí gan àmì èyí ti expect yẹ ọmọ èyí ti ẹ yìí kàn dé nípa ẹ ah nǹkan ìmọ̀ ọ̀gá. it shock me o wọn ò dẹ yó. wọn ò yó náà wọn ò mọ anything nǹkan tó wà nínú ọkàn wọn lọ́sàn. mi ò ní fẹ́ kó má má ronú ah. má ronú lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn tó ń sọjọ́ náà wà ọlọ́run kan jẹ́ kó pàdé wọn ni ṣe ti bọ́dẹ ah. wọ́n ṣe tiwọn ni wọ́n ṣáà dẹ̀ ṣe tọ́lọ́hún but wọ́n shock me o life. mo mọ ti Pablo náà live. àwọn ah, yàrá mi lẹ́nu kò ń ṣàwọn boys yẹn ah you know you know my effort now ó mọ nǹkan tí mo ṣe fún wọn náà nígbà tó sí ọkàn lọ́wọ́ wọn ṣé wọn wá bá wa jẹun ni. ṣé o ti sún jẹ fún wọn. nǹkan ah, ah Pablo ibà máa ṣe bẹ́ẹ̀ o ọwọ́ Pablo ló ti wá. ah, ah no no no no. àbí kí n bá láì sọ̀rọ̀ ṣé kí n pe láì. no no no a ò ní láti bá any one of them sọ̀rọ̀ nǹkan tó wà mind wọn lọ́ fẹ́ ṣe wọ́n dẹ̀ ti ṣe kò sí problem ọlọ́mọ àṣẹ ìtúdà. ṣe tọkọ mi bá wà àrà tó bá ń bu yín tó ń sọ̀rọ̀ ẹ máa náà fẹ́ràn yín. ẹ má sọ fún wọn ẹ má sọ fún wọn ẹ má sọ fún wọn ẹ má sọ fún wọn ẹjọ torí Ọlọ́run. kíni tó bá wà lára yín kọ tọmọdé kan bá ṣerú nǹkan tẹ ṣe sílẹ̀ ẹjọ kílẹ má dà ẹjọ kílẹ má dà. mo ṣàṣìṣe kò sẹ tí ò lè ṣe ìdòdòdò. màámi màmá náà mọ iye àwọn ti fọ́ mi lé ẹ sọ fún wọn màmá mi mọ ohun tó ṣe mí mà ẹ jọ ayé ń ṣe mí tọ́ni kí n máa ṣiṣẹ́ lọ́dí tó ẹ máa para mi máa para mi lórí mi. ẹ ṣáà kó lẹ̀ máa ẹ má àlàáfíà ni. àdúpẹ́ àdúpẹ́. ṣífù eh, àti ìyàwó wọn náà kọ́ ṣàlàáfíà náà. wọ́n wà àdúpẹ́ àlàáfíà ni wọ́n wà àwọn náà ni wọ́n rán mi sí i wọ́n ní kí n gbé kí n gbé fún mi. Eh, ilé yóò wà pọ̀ jù èmi nìkan kan eh. ah, síbẹ̀ náà. a tún ní kí n kó owó yìí náà fún yín mà. yes ma mo dúpẹ́ mm-hmm. mo dúpẹ́ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn dáadáa ẹ wo ah lágbára ọlọ́run ebi ò ní pogbó wọn o mm-hmm. ebi ò ní pogbó wọn mm-hmm. gbogbo ọ̀nà tó wá ń gbà tó wá fi ń ro ẹ̀mí mọ́ máa bá mi bùkún wọn wọn ní ṣaláì ní ohun tó dáa àwọn náà wọn á wá jókòó wọn á fẹ̀yìntì wọn á jẹun ọmọ lájẹyó ẹ ṣe mà ẹ ṣe mà mo fẹ́ tètè máa lọ. Ah, ẹ wá ẹ lè lọ bẹ́ẹ̀ yẹn jókòó ẹ̀yin mo ṣe lálejò ẹ tiẹ̀ gbé ká ẹ mú náà. Ah, ah ẹ ra ẹ sọ ẹ é é é é ẹ ẹ ẹ mú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ ẹ lẹ bá mi eh. mo pẹ́ mo ti mo rú ẹ <laughs> ẹ é mà ẹ ṣe o eh. Eh. màmá. mo ti ń ronú àti rí yín láti bá inú mi wá dùn wípé ẹ̀yin ló rán wá síbí lónìí ṣé ẹ mọ̀ pé èmi mà ní pẹ́ máa lọ. ẹ ní sùúrù káàkan sọ̀rọ̀ díẹ̀ náà ni ṣé ẹ mọ̀ pé ńgbà míì àyè máa ń wà kò ní sọ̀rọ̀ ńgbà míì ọ̀rọ̀ máa ń wà kò ní sáyè ṣùgbọ́n mo wá dúpẹ́ pé àti àyè ọ̀rọ̀ àti gbogbo ó wà lẹ́yìn. màmá ṣé ẹ mọ̀ pé àwọn tẹ́ ẹ̀ ń bá gbé tẹ́ ẹ̀ ń bá ṣiṣẹ́ yìí ṣé ẹ péyàn gidi ni wọ́n. aláàánú ni wọ́n àìmọye èèyàn ló ń jẹ àǹfààní wọn wọ́n ń ṣe sọ́ọ̀tún wọ́n ń ṣe sósì hmm. kódà wọ́n ń sọ̀rọ̀ wọn dáadáa láàrin ìlú ṣùgbọ́n mo wá kíyèsí pé ẹ̀yin tẹ́ wà nídìí òru gan ẹ̀ róró ìjẹ́ mo mọ̀ mo mọ̀ pé. Eh. I saw her in a pool of blood. kí lè ṣe mí lọ́dọ̀ yìí kí ni mo ra ń gbá yín tẹ́ fi lérò wípé ikú ló tọ́ sí mi náà. iná ti jó dórí kókó kò sì sábùjá kan lọ́rùn ọ̀pẹ mọ́. dágẹ́dágẹ́ dágẹ́dágẹ́ dùgbẹ̀dùgbẹ̀ ooo rò Yes, àkókò. Ah! mo dárò ó ṣe gáku ó ṣe gàku akọyin sí bàbá èèyàn gbọ́dọ̀ pààyàn lẹ́rìn. bàbá wo lẹ ń sọ. irú ìbéèrè wo ló ń béèrè lọ́wọ́ wa dákun sọ ní bàbá méjì ni torí àwọ ọmọ méjì mọ̀ ọ́ láti jọ àwa ti mọ̀ ọ́ nínú ilé wa ni. ẹ wo sá bàbá tó bí mi ti kú. wọ́n bá dẹ̀ ṣì wà láyé mi ò ní jèrè wọn ẹ wo ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín mo fi ọlọ́run bàbẹ̀ yìí ẹ má dà sọ́rọ̀ tó wà lẹ́yìn ẹ má dá sí rárá torí ọ̀rọ̀ èmi àti bàbá mi ó ti di kàkà kíkìnì ń ṣe akápò ẹkùn kólúkálùkù lọ bí mo ṣe wá wáyé èmi ti kọ̀ wọ́n ní bàbá o mo wá ń bẹ̀ yín ẹ padà lọ bá mi sọ fún wọn pé káwọn náà kọ̀ mí lọ́mọ mi ò ní jèrè wọn wọn ò ní jámọ́ nǹkan kan mọ́nú ayé ìtàn wáyé ẹ wò kẹ wá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ mi ò lọ́rọ̀ sọ sórí ọ̀rọ̀ yìí èmi àti wọn ká di ọ̀sán àtòru ká jìnà síra wa mi ìfẹ́ rí wọn mọ́. Hey guys, I'm so so happy for this. Firstly, Sikanosi and vitiligo patient. I don't know if you guys have heard about this movie, I do. This movie have given me a lot of hopes in this life. Yìí ṣe tó rí mi tó sá wọlé. Ẹ̀rù ló ń bà mí kábíyèsí. Ẹ̀rù bà ọ́. Bẹ́ẹ̀ni ya àtẹ́lẹwọ́ rẹ jẹun mọ́ndé yìí ó jẹ́ ìwọ. As you can see with my vitiligo, some people with this have been discriminated a lot. But with this movie, if you guys please watch it, it is very, very interesting. It is educative. And again, including my supporter, my helper, Mr. Kunle Afford, and with God. This gave me so much hope. So I want you guys to please watch this movie. Ado. It is coming out very soon on Oleku TV, April 2nd. Bá mi ṣe dára fìtílà, ìwọ nìkan ló lè ṣàlàyé. Mo mọ̀ pé á dára, mo mọ̀ pé á dára, mo mọ̀ pé á dára, á dára, á dára.